تمزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك أن الأتك يا هو أفصه لله والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول سبحانه وتعالى ọba tí ó tún ṣe nírọ̀rùn fún èmi àti yín láti tún pàdé ní èní bi'awnillahi subhana eléyìí ni ọmọ jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kọkànlá nínú rọmọdọ́ọ̀nì ọdún tí í ṣe oṣù kẹsàn-án àwọn ẹlẹ́sìn islam tí jíra nabi sallallahu alayhi wa alihi wa sallam tó fourteen forty one abẹ́lọ́hùn nínú àánú rẹ̀ rọmọdọ́ọ̀nì náà bí ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́hun wọ́n jẹ́ kẹ́mi wọ́n ba lọ bẹ́ẹ̀ o àwa bẹ̀ ọ́ nínú àánú rẹ̀ jẹ́ kẹ́mi wọ́n tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí tó tún rọrùn jùlẹ̀ ìlọ àti ní orílẹ̀ àlàyé pẹ̀lú àlàáfíà ara síwájú ọ̀rọ̀ àkí gbogbo ẹ̀yin olùkúnlọ́ fún ètò yìí ètò wa abẹ́lọ́hùn nínú àánú rẹ̀ àti sọ síwájú náà láìmọye ìgbà pé ọ̀pọ̀lọpọ̀ yín kánrin ńlá àmọ̀ yín ṣùgbọ́n lọ́hùn lẹ́ ń bá dòwò pọ̀ ọba tí èé dúpò èèyàn ọba tí èé jàǹbá èèyàn ọba tó jẹ́ pé èèyàn ní bá dòwò pọ̀ kéèyàn kábàámọ̀ aburú mẹ́ ọlọ́run má kábàámọ̀ aburú o lẹ́yìn wá àgbà náà gbogbo àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí tí wọ́n ti jẹ́ pé ọlọ́run ọlọ́run bani ṣàforíjì fún wọn àwọn tí ń bẹ nínú ìbólé àìsàn ọlọ́run bani fún wọn lálàáfíà àwa náà táwa ń tọrọ fún wọn ọlọ́run mọ́ torí ipá ń tọrọ fún wọn mọ́ dà padà sára tiwa náà lẹ́yìn eléyìí tí a bá ń bá wa lọ ní ọjọ́ àná ni a ṣe ìkéde kan fún wa pé Al-Qur'ani kan nígbà tí a ń padà sí ìlú Ṣakí ní ọjọ́ ìjẹta níbi orítẹ́ ọ̀nà Ṣakí ń bẹ̀ ni a ti ba ní ẹ̀bá títí orítẹ́ Ìgbòho ní ìbàyẹ̀ lọ́nà Ṣakí so jẹ́ mọ̀ pé wọ́n lórí tẹ̀yìn tó méjì tọ̀ síbẹ̀ láti bá alukur'ani yìí ní ojú ọ̀nà basiratu muhammadu awwal òun ló kọ ẹni tí ó wà níbẹ̀ so ẹni tí ó bá ní bíáwọn ní láì tààlà kò wọ́n sálámọ̀ sí gírafìtì mi báyìí wọ́n rí gbà bákan náà ní àná ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa kan tí wọ́n ń gbé ní alubarika ní ìlú saki broda abdulwasi abu sumaya wọ́n ní ní àdúgbò àwọn nítòsí ilé búrẹ́dì alubarika ní ẹ̀bá àdójúkọ rẹ̀ làwọn ti rí owó kan tí owó yẹn tó twenty thousand naira so <clears throat> látìgbà wọn wá ti rówó yẹn àwọn ò rí ẹni tó ní wọn wá gbà pé ẹni tó bá jẹ́ pé òun lọ sọ̀rọ̀ owó bẹ́ẹ̀ nù kó pè sórí nọ́mbà wọn lórí nọ́mbà wọn lórí nọ́mbà wọn òun ni mo fẹ́ pè fún wa yìí zero eight zero fifty seven fourteen eighty three eighty three five seven one four eight three eight three òun nọ́mbà tí a pè tó bá jẹ́ pé àwa ni a sọ owó yìí nù abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọlọ́run má jẹ́ dúkìá ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run má jẹ́ ọwọ́ mi. lẹ́yìn eléyìí àkórí ọ̀rọ̀ wa lóòrọ̀ tìní òun ni àkórí kan eléyìí tí a pè ní sifatule mar'ati alimuslima ìròyìn àwọn obìnrin tí wọ́n jẹ́ àwọn tí wọ́n gbàfà fọlọ́hún òun la fẹ́ mọ sọ̀rọ̀ nípa rẹ̀ lẹ́nìí ṣùgbọ́n ìbéèrè tí a ti ṣe olùbánisọ̀rọ̀ wa ta fẹ́ kí wọ́n tara báni nà ní pọ̀pá ní ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ òun ni pé kí ni àwọn òròyìn tó yẹ ká máa rí tàbí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 وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل عليه وعلى آله وأصحابه وسلم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn àwọn ìtẹ̀síwájú tí a ti mú wá èyí tó jẹ́ ọpẹ́ àti ẹ̀yìn àti ìbéèrè àlékún ìkẹ́ àti ìgẹ̀fà nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwa tí ó jẹ́ pé àwa là ń ṣe ètò tẹ̀kún islam lọ́wọ́ ọlọ́run kí ọba àṣẹyìn lẹ́sàn dáadáa pàápàá jùlọ ẹnìkan táwọn náà tún sọwọ́ sí wa àtẹnìkan tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tó ti di lemọ́lemọ́ àáfi ohun tó fẹ́ jẹmọ́ ọkọ̀ yín yóò ti yẹ náà ọlọ́run kó jẹ́ kàlámọ̀rí yín ó tòrò kó jẹ́ kàlámù yín ó tòrò ó kọ yín náà tó ti jẹ́ kó jẹ́ mọ́ oríire ọlọ́run kó fi wá sínú àwọn sùádà nínú àwọn tí yóò jẹ́ olóríire obìnrin lè ẹrú náà ọlọ́run kó bá ṣe dáadáa fún yín àwọn yìí náà àmọ́ wọn àwọn lè mọ̀ wá àwọn ọ̀pàdé ká mọ̀ pé lágbájá yìí òun ní ṣe báyìí ọlọ́run wá wọlá pé òun tẹ̀ ń ṣe yìí ní kọ̀rọ̀ ni àwọn ọmọ yín àwọn ni wọ́n ń ṣàdúrà fún yín ní kọ̀rọ̀ ànẹ́bí ní àdùhá òtá bá ti dùn tó hàrù gẹ́yìí ipe náà àdúrà tí mo yára gbà ní ọlọ́mọṣà àbáwá gba àdúrà yẹn àti gbogbo àwọn ẹnì kọ̀ọ̀kan náà tí wọ́n ń gbìyànjú láti ọdún tá a ti bẹ̀rẹ̀ ọdún ẹlẹ́ẹ̀kẹjọ nìyí tí ètò yìí ti ń bẹ tó jẹ́ pé láti gbogbo ní Ramadan ojoojúmọ́ náà ni gbogbo jímọ̀ láti ọdún kẹjọ àbólé so kátó dé ìkànnì yìí ọlọ́nkọ́ba ṣe dáadáa fún yín. naam kí a wá wọnú àkórí ìbánisọ̀rọ̀ tí wọ́n fún wa a ti mọ̀ pé láyé tá à ń bẹ yìí ìrìn èèyàn méjì lọ́gbajúmọ̀ táwọn èèyàn mọ̀ ìrìn ẹlẹ́ẹ̀kẹta náà ń bẹ àmọ́ rí ọkùnrin àmọ́ rí obìnrin àmọ́ wá rí kọ̀sọ́kùnrin kọ̀sọ́bìnrin tí wọ́n pè ní onsa almuskil ẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ pín ogún ní kọ́ìsìn rẹ̀ wọ́n jáde pé kọ̀sákọ̀ kọ̀sábo ṣùgbọ́n ìtọ́gbajúmọ̀ jù tó fi ẹ̀sìn máa dúró lérí jù ni pé ọkùnrin àtobìnrin ẹ pé báyà alukóran ti mọ gbé wá fún wa pé lẹ́yà pé ọlọ́run ọba o لا يديع عمل عامل, عامل منكم من ذكر ni pé àwa tí ó wá jẹ́ a jẹ́ mùsùlùmí báwo ló yẹ a jóbìnrin a rí i pé inú àwọn ọ̀rọ̀ tá a sọ lánàá àwa wa awon ó wa bira ni mí tọ́wọ́dẹ́pọ̀ àbá ń jẹ́ musulumi káwa béèrè pé ǹjẹ́ mi tá a rí lára mùsùlùmí ṣe ń bẹ lára mi. bí a bá ti ráwọn àmì yìí a mọ̀ dúpẹ́ fọlọ́n eléyìí ló jẹ́ ká wọnú àkòrí pè ní sifatul marhatil muslima àwọn òròyìn obìnrin tó bá jẹ́ obìnrin mùsùlùmí tá a gbọ́dọ̀ rí lára rẹ̀ tẹ́kọ́ tá a bá ti rí lára rẹ̀ a a mọ̀ wò pé ṣé mùsùlùmí sì nìyá alágbájá kódà tó ní mùsùlùmí lòun àwọn ọmọ wa béèrè pé a a mùsùlùmí ló pé ara rẹ̀ ṣùgbọ́n ìwà mùsùlùmí ò sí lára rẹ̀ eléyìí pàtàkì láti pé ohun tó yẹ ká mójútó ká chẹ́ẹ̀kì ara wa a wàá wo àwọn ìròyìn tí a fẹ́ mú wá fún wa tó ń kálukú òfin jẹra rẹ̀ wò yóò jẹ́ ìròyìn mẹ́wàá pé ìròyìn mẹ́wàá òun náà ni ohun tí a yẹ̀ wò pé ṣé ń bẹ lára mi ṣé ń bẹ lára tiẹ̀ ṣé ń bẹ lára àwọn tó bí ọ ṣé ń bẹ lára àwọn tọ́jẹ́yàwó àbáwọn ẹ̀gbọ́n àbáwọn àbúrò wa tí ó sí ọ̀nà òní ọgbà débẹ̀ ní pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run kí ó ṣe wá ní mùsùlùmí dáadáa àwa tá a jọkọ àtàwa tá a jẹ aya àwa tá a jọmọ lọ́kùnrin lóbìnrin ọlọ́run kò síbẹ̀. eléyìí pàtàkì torí pé bí a bá ti ráwọn òròyìn yìí a mọ̀ fún nìyẹn ní ìró pé kọ́mọ ọbẹ̀ lọ́hùn pé kọ́mọ sọ̀rọ̀ bàná taqabbal minna pé òun tó kù lọ́rọ̀ rẹ̀ ni pé kọ́lọ́wọ́n sá gbà lọ́wọ́ rẹ̀ tọ́lọ́mùbá ti tẹ́wọ́ gba gbúdada tó ń ṣe gbogbo àwọn àmì torí pé òkúkú láyà nẹ́bí sallallahu alayhi wa sallam. sallallahu kọjá àwọn yẹn ń pè ha ẹni rè ni, èèyàn rè ni, wọ́n gbé ẹlòmíì kọjá wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ láburú pé ha kìí séèyàn kìí sọmọlúàbí wọ́n wá bí wọ́n nígbà tá a àkọ́kọ́ kọjá báyìí lọ sọ nígbà tá a ẹ̀kejì kọjá ó ní alayha khayran fakultu wajabat laha anibi nítorí pé ẹni àkọ́tẹ́ gbé kọjá yẹn ẹ̀ ń sọ̀rọ̀ dáadáa ẹ̀ ń sọ̀rọ̀ dáadáa mi ah orin náà ni ọjà sí nítumọ̀ ohun tí mo wí pé alìjẹ́nẹ̀ lọ̀rọ̀ rẹ̀ ọjà sí torí pé ọ̀rọ̀ yín tẹ̀ ń sọ yìí ti ń kọ̀nfàmù bẹ́ẹ̀ nìyẹn ṣe rí ló fi jẹ́ pé àwa tá a jọ ń gbénu ayé ọlọ́run gbé àwọn àmì kẹ́kẹ́ láwọn ọmọ záàtì kan àwọn tá a lè pè ní features àbí characteristics táwọn fi mọ̀ pé ṣé mùsùlùmí ni lágbájá. àníbi nígbà tá ẹgbẹ́ ni ẹlẹ́ẹ̀kejì kọjá asnaitum alayha sharron fakultu wajabat la'anaaru. sallallahu alayhi wa sallam. bàtà gbẹ́ni ẹlẹ́ẹ̀kejì kọjá pa ẹ wá ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ pé ẹni aláburú èèyàn ni kíníkà ni gbogbo ń tẹ́ àmọ́ ni tọ́ wájàbá títí mo wí pé bẹ́ẹ̀ náà ni ó rí ni pé iná ti di dandan fún pé yóò wọ̀ náà torí pé ẹni ibú iná náà ni ó wọ̀ ọlọ́mọ̀ọ́sẹ̀ ti wá bẹ́ẹ̀ anabi wa ni antum shuhada'ullahi fil ard torí pé kẹ́ẹ̀ mọ̀ ni olùjẹ́rìí ọlọ́run ọba lórí ilẹ̀ ni pé ọlọ́run fi wá ṣe olùjẹ́rìí lórí ara wa ló fi jẹ́ pé bí wọ́n bá ń pe inú rẹ̀ da àtàwọn ọmọ pé yẹn sì ń kírun ní ìsìnkú àwọn ẹni kódà inú mi da ẹlẹ́mọ̀ òkè mo rí bẹ́ẹ̀ kódà lèmi ọ̀sọ́ pé òun fi ojú jọ ẹkùn òun ò fi pọmọ jẹ àmọ́ wá béèrè pé kí ló tí wọ́n jọ èèyàn tó jọ èèyàn tọ́jọ́ pé tọ́ba ń bi akin nìkan ni káàkiri mọ̀ wò pé ọlákin ah, bí ẹkùn àbọ̀lákin bí kìnìún so kọ́mọ̀ jẹ́ pé òní jọ èèyàn ló fi jẹ́ pé wọ́n náà jọ mùsùlùmí nínú ìṣeré àtiwárẹ̀ náà ìtọ́wá jẹ́ ìròyìn alákọ̀ọ́kọ́ táàkọ̀ ń wò lára ẹni tó bá jóbìnrin tó wà náà bá ń pera lóbìnrin mùsùlùmí òun náà ni pé ìmánu abillahi tabaraka wa ta'ala alladhi yusahibuha fi layli wan nahar aw fi kulli hin òun náà ni pé ìgbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala èyí tó yẹ kó yẹ kó máa bẹ pẹ̀lú rẹ̀ ní gbogbo ìgbà lọ́sàn-án lóru ó jókòó ni ó dúró ni ó dùbúlẹ̀ ní ọ̀rọ̀ gbọ̀kú ni tẹ̀kọ́ ọmọ ọbẹ̀ pẹ̀lú ẹ̀ torí pé ìgbàgbọ́ nú ọlọ́run yìí òun náà ní nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ ní tá a fi pèèyàn ní mùsùlùmí gbogbo ayé láti ti máa gbọ́ pé òpó ìgbàgbọ́ bẹ́ẹ̀ la pé mẹ́fà iná ẹ̀ ní anabi sallallahu alaihi wasallam anabi gbé wa fún wa nínú alukur'an tọ́lọ́wọ́n bá gbé lànàbì lọ́wọ́ sallallahu alaihi wasallam bàbá ti wá mọ̀ pé ìgbàgbọ́ yìí pàtàkì ohun tá a ní bùkátà sí òun náà ni pé kárí pé ń bẹ lára wa bàbá ti wá nígbàgbọ́ yìí lára torí pé òun ní nǹkan pàtàkì tí ó jẹ́ kí gbogbo ọ̀sẹ̀ yòówù tá a bá ń ṣe ká ní rẹ́kọ́ọ̀dù rẹ̀ láwọn ọ̀sẹ̀ rẹ̀ yòókù bẹ́ẹ̀ nìkan bá dìde tí bá ń kírun láì ní ìgbàgbọ́ láì ní iman láì jẹ́ mùsùlùmí Allah subhanahu wa ta'ala ò ní gbà á bẹ́ẹ̀ yẹn bá ń gbààwẹ̀ kò jàtọ̀ ọgbà kò ní lẹ́sàn-án bẹ́ẹ̀ ń ṣe tírénì ni bí ẹ bá lọ hajj láì jẹ́ mùsùlùmí báwọn míì náà ṣe mọ́ lọ tí wọ́n ló kọ mùsùlùmí bóyá àmọ́bì kan dà wọ́n láàmú tán wá pé wọ́n táwọn bá ti lọ sí hajj wọn ò ní lẹ́sẹ̀ hajj tọ́lọ́mbà kẹfẹ́ ohun tó ṣe yẹn gan ìwà ọ̀daràn ni wọ́n tọ́lọ́mbà fẹ́ sàánú rẹ̀ ó lè pé ohun tó rí lọ́hùn kọjá sábà bíi àti pé kí ẹnìyẹn kí ó gba Islam látàrí báyìí ló fi jẹ́ pé a ní bùkátà sí pé ìwà tó pera rẹ̀ ní obìnrin mùsùlùmí báwo ni ìgbàgbọ́ rẹ sí Allah subhanahu wa ta'ala tí ìgbàgbọ́ rẹ bá ti dá tọ́yanrantí mẹ́fẹ́ẹ̀fà alákọ̀ọ́kọ́ ni al-imanu billah ìnígbàgbọ́ nù Allah subhanahu wa ta'ala wa malaikatihi ìnígbàgbọ́ nù àwọn màláìka rẹ̀ wa kutubihi ìnígbàgbọ́ nù àwọn tírà tí ọlọ́run bá sọ̀kalẹ̀ wa rusulihi ìnígbàgbọ́ nù àwọn òjíṣẹ́ ọlọ́run wal yawmil akhir àti ọjọ́ kẹyìn wàlùkọ́dàrú á nígbàgbọ́ nù ń tá ń pè ní kádàrá yálà èyí táwa ń wò pé oore ni àbí èyí táwa ń wò pé aburú ni eléyìí ni nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ lára obìnrin mùsùlùmí tá a bá ní ká gbé yẹ̀wò lẹ́yọkọ̀ọ̀kan á rí i pé ọ̀pọ̀lọpọ̀ fèèlì láti bẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ mẹ́ni ti ń sìn kọ̀mọ́rúkọ ọlọ́run kọ̀mọ̀ròyìn ọlọ́run kọ̀mọ́ bá ọlọ́run lò kọ̀lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run kọ̀lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn màláìkà àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú màláìkà ní mọ́ àìlójútì ìtakà àwọn àṣẹ ọlọ́run lápẹẹrẹ ẹni tí bá ń sínra lẹ̀ ó rinlẹ̀ pé àwọn nǹkan tọ́lọ̀ ń dọ̀mọ̀ sípì fún obìnrin tí ń jáde ńlẹ̀ ọkọ láì gbà yọ̀ǹda obìnrin tí ń kọ orun fọ́kọ ọlọ́run ní àmàlẹ́kà ọmọ sípì fún títí látàlẹ́ tílẹ̀ ó mọ́ àti gbogbo nǹkan tọ́lọ̀ ń dá tọ́gbàgbà pé ẹ̀dá kẹ́mbẹ́ tí ń jẹ́ màláìkà tọ́lọ̀ ń láwọn ọ̀sẹ̀ kan tẹ́kúrò àwọn eléyìí náà bẹ́ẹ̀ tí wọ́n sì mọ rìkọ́ọ̀dù iṣẹ́ rẹ̀ yóò mọ ọkọ mi nú ọlọ́run ọba ọba adẹ́dà tí òfin ní jẹ́ kí ọmọ tako òfin ọlọ́run àlàyé pọ̀ lórí eléyìí níbi ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ àbí àmì alákọ̀ọ́kọ́ tá a la gbọ́dọ̀ lára ẹni tó bá jẹ́ obìnrin mùsùlùmí torí pé ìgbàgbọ́ náà Allah subhanahu wa ta'ala yìí òun ni ó gbìn sínú ẹ̀mí ẹni tó bá jẹ́ obìnrin mùsùlùmí ìmọ̀ràn tí ọlọ́run ọba pàápàá jùlọ bẹ́ẹ̀ ìbọn ṣe àwọn sọ̀làwàtì òun ni ó jẹ́ kí òkú ẹ̀sìn kó jókòó sínú ẹ̀mí kó jókòó sínú ara pípẹ́ táwọn eléyìí bá ti ń bẹ tá a sì gbọ́ yí dáadáa èèyàn ní gbèrún jùlẹ̀ pé òun ò kí kò ní gbààwẹ̀ jùlẹ̀ pé òun ọ̀gbà kò ní irú orílẹ̀ kó pé òun ò ṣe torí pé àwọn ìgbàgbọ́ yìí atọ́nẹ̀lọ́jẹ́ fún àwọn iṣẹ́ rí tó yẹ kẹ́dà ọmọ sí ni pé ẹni tó bá ti jẹ́ pé gbàgbọ́ yìí jókòó sí la ẹ rí i pé àwọn sọ̀làwátì rẹ̀ gbogbo ẹ̀sìn márààrún yóò bùkátà rẹ̀ dáadáa yóò sì mọ̀ pé ohun tí jẹ́ ìgbésí ayé lọ́kọláya kì í ṣe góòlù bẹ́ẹ̀ ni kì í ṣe fàdákà torí pé mélòó mélòó ẹni tí ń gbénu a rí i pé alukóran sọ fún wa pé alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ala bi dhikrillah tatma'innul qulub ọlọ́run ọba ní àwọn tó bá nígbàgbọ́ nu ọlọ́run kódà kí wọ́n mọ̀ ní nǹkan kan míì mọ́ wọ́n níyì ó ju gbogbo nǹkan yòókù lọ ọlọ́run ọba ní ọkàn wọn mọ̀ balẹ̀ balẹ̀ ọkàn mọ̀ bẹ fún wọn látara ìrántí Allah subhanahu wa ta'ala pàtàkì jùlọ ẹ̀yin tẹ̀ bá ti mọ̀ pé tẹ̀ bá wá fọkàn balẹ̀ bí tẹ́ ti rí òun náà níbi ìrántí Allah subhanahu wa ta'ala eléyìí pàtàkì lọ́lọ́run fi sọ fún wa náà lùkọ́ ànìkú yìí man amila salihan min dhakarin aw untha wa huwa mu'minun falanuhayyiyannahu hayatan tayyibatan wa lanajziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun ọlọ́run ní ọkùnrin sọkùnrin sóbìnrin nínú ẹ̀dẹ́yìn tí máa ń ṣiṣẹ́ dáadáa tó sì jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run bá ní ayé ní dáadáa yóò gbé ayé rọrùn láyé yóò gbé lálùkìyàmà kódà á san wọ́n lẹ́san tó dáa ju dáadáa tí wọ́n ṣe lọ eléyìí mẹ́nu sọ́tún náhàlì àyà mẹ́ta ó dín ní ọgọ́rùn a sì rí i pé ìsẹ̀mí tinú ọkàn tá a fi jẹ́ àlàyé a lè pe Kùránì gbé wá fún wa pé ǹjẹ́ a lè fi ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo wẹ́ni tí èso olùgbàgbọ́ òdodo pé ẹ lè fi òkú wí àlàyé pé bẹ́ẹ̀ náà ni obìnrin tí ó bá nígbàgbọ́ nú Ọlọ́run yóò máa jẹ́ obìnrin mùsùlùmí dáadáa èyí tí ó nígbàgbọ́ nú Ọlọ́run òun ni ó máa jẹ́ obìnrin tá a mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn wa fi ìnígbàgbọ́ náà ọlọ́run ọlọ́run bá fi ṣàánú rẹ̀ eléyìí ni ìròyìn alákọ̀ọ́kọ́ jẹ́ pé ìròyìn alákọ̀ọ́kọ́ yìí ń lápè ní nǹkan tí ó jẹ́ ohun tí gbogbo iṣẹ́ wa yòókù tí ó fi látẹ́wọ́gbà tá a bá ti ṣe iṣẹ́ yòókù ní jẹ́ àtẹ́wọ́gbà kódà a mọ́ fi ìnígbàgbọ́ náà ọlọ́run yìí bẹ lọ́hùn nígbà tí ilẹ̀ bá dàrú gẹ́gbó ṣe wá inú suratu Ali Imran àríkò ni rọ́bànà àwọn nígbà tó rọ̀ ṣẹlẹ̀ wọn rọ́bànà innana amanna ìwọ ọlọ́run wa a nígbàgbọ́ nù rẹ̀ wàtàbáànà rasul bákan náà à ń tẹ̀lé ànábì ó túmọ̀ pé a fi gbàgbọ́ wa nù rẹ̀ a fi bẹ̀ ọ́ pa níbo mi ìta àṣà lọ bákan náà a fi tẹ̀lé ànábì pa ń tẹ̀lé súnà ànábì a fi bẹ̀ wọ́ ọlọ́run ọba wọn á ní ọlọ́run ọba faktubna ma'a shahidin ọlọ́run fàwa náà sínú àwọn tó jẹ́ pé wọ́n bẹ̀ mẹ́ tí ò ní sèṣì rò níjọ́ gbọdọ̀ kíyàmà tó bá kú fi wá sínú àwọn sùhàdà àwọn làwọn sùhàdà àwọn làwọn tó kú sójú ogun ẹ̀sìn àtàwọn ọ̀sẹ̀lẹ̀ míì níbi mẹ́wàá tọ́kù kì agbọ́nrin ibẹ̀ ni à ń sọ̀rọ̀ lọ́wọ́ lénìí ṣùgbọ́n tí ẹ bá ti wà nínú àwọn ṣùhádà ó kú oríire kò ní ṣèṣirò lálùkìyàmọ ọlọ́run ó ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún yóò sì wọ àlùjẹ́nà àwọn ọlọ́run ọba sọ pé wọ́n mọ̀ ọbẹ̀ nínú ọgbà àlùjẹ́nà láàyè oníbàlẹ̀ àyà òyìnbàrọ̀ bí rosakul ọlọ́run ọba mọ̀ sí arísìkì fún wọn ànábì wa ni ẹni tí bá wà ń bẹ lọ́run ọba lè kókó fi sínú àwọn ṣùhádà ànábì ni kódà kókó sórí bẹ́ẹ̀dì rẹ̀ ọlọ́run ọba ó gbé e dé ipò wọn tó bá lẹ́mìí òdodo ọlọ́run kí ó jẹ́ kí gbogbo àwọn obìnrin wa ọlọ́run kò ṣe wọ́n ní onígbàgbọ́ òdodo ìròyìn alákọ̀ọ́kọ́ lélẹ̀ ìròyìn ẹlẹ́ẹ̀kejì òun náà ni táyà alukurani gbé wá fún wa gbogbo àwọn tá à ń sọ yìí ló ní àwọn àyà àti lóríṣiríṣi tí a máa jẹ́ pọ̀ náà mọ̀ fi chẹ́kì ara rẹ̀ ìròyìn ẹlẹ́ẹ̀kejì wa ni luzumu baytiha wa adami tabarrujiha òun náà ni kí obìnrin ó fìdí má ilé rẹ̀ á rí i pé wọ́n ti gbé wá luzumu baytiha kọ́ lọ́dìmọ́lé kọ́ lẹ̀ mọ́lé ẹ̀ wà ádẹ́mì tabarrujiha kó sì má máa jáde ìjákújà. a rí i pé aya al-Qur'an tó wà ní sọ́tò azab ọlọ́run ní wa qarna fi buyutikunna àwọn àfáà ní àpọ́nlé wo tó ń retí lẹ́yìn pé ilé tó ọ lọ tí èsì wọ̀ lọ́kọ́ ọlọ́run ní ilé rẹ̀ ni wọ́n ní tasrifan lahun ń jà pọ́nlé fún wọn kò tẹ̀kìrì mi ọlọ́run fi ń pọ́n wọn ni pé àwọn nílé torí pé ọkọ tó nílé àbí bàbá tó nílé táwọn obìnrin bá nínú ilé yìí ò ní rọgbọ kò ní rọgbọ náà wọ́n wí o tí obìnrin bá nínú ilé ò ní tò kò ní rọgbọ fẹ́ni tó nílé kò ní gbé bẹ̀ ọlọ́run kọ́mọ́ sí àwọn ìyàwó wa ń fìtínà fún wa. èèyàn ra bẹ́ẹ̀dì ò sì ní lè sùn bẹ̀ ọ lága tírísítà bó ló ò ní lè sùn bẹ̀ tọrọ bá kàǹkà ọ yà jáde lọ ni a rí pé anabi sallallahu alayhi wa sallam náà àdẹ́bí ní sátínú bá ń bìyàn á jáde ní arírò ilé lára ali radiyallahu anhu níjọ tí wọ́n ní gbólóhùn aṣọ àti ìyá wa fatima sànẹ́bí lọ́ọ́lé wọn ó ní ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin wa ó sì ń bínú kọ̀ wá sunrun kàìlúlá ohun tá a mọ̀ sùn lọ́sàn-án níwọ̀nba tọmọ pè ní siesta ó ní kò sunrun yẹn lọ́dọ̀ mi ó túnbọ̀ pọ́dọ̀ rẹ̀ ní mọ̀ sùn tẹ́lẹ̀ ọ̀wá lọ sùn mọ́sálásí tó ti bá ń bẹ́ńlẹ̀ wàhálà ọ̀sẹ̀lẹ̀ ibi táwa ti lọ náà ni pé kóbìnrin ó fìdí málé ó túmọ̀ pé ayé obìnrin ni lé ilé ọkọ rẹ̀ tí ọba wa jáde torí pé kéde kọ́ba kóbìnrin ọ wà nù lé pé ó dà láyé àkọ́bọ̀dọ̀ jáde kọ́bọ̀dọ̀ ríta kọ́bọ̀dọ̀ rọrùn lá ṣùgbọ́n tí ọba jáde o ọbọ̀dọ̀ jáde ní jáde ẹ̀kọ́ kọ́bọ̀dọ̀ sí tàbárùjù mẹ́ o tó ń pè ní tàbárùjù òun ní jáde ìjákújá torí yàtọ̀ ń bẹ láàrin tá à ń pè ní àtàbárùjù àti àsùfúrù a ní obìnrin tí ọmọ jẹ́ ìmúratú mùtàbàrìjà àtìlẹ́ tí ọmọ jẹ́ àsáfírọ̀ oníjàde ìjákújà kódà ó lè bẹ nínú ẹni tó lo ẹ̀há tó lo nìkọ́ọ̀bù jẹ́ pé òde tí ọ̀tọ́ ni ọmọ lọ bí ṣe ń bọ́lẹ̀ lérí ọ̀kadà kan ní ọmọ ogun kò síbi tí òní lè ká hijabu rẹ̀ sókè àbí bárikọ́yìn rẹ̀ sọ pé ẹ̀há oríṣiríṣi tẹ̀ ń bẹ láwùjọ àwọn ẹ̀há kẹmẹ tó bá wà láàrin ọjà lẹ́yìn pàtó bá kẹ̀ ti wọ́ sọ kẹ́ pàtàkì yọ kẹ́kọ́ sàti fi awẹ̀ rẹ̀ sójú mùtàbárìjà ni wọ́n náà obìnrin olùjáde ìjákújá nírú obìnrin bẹ́ẹ̀ bàbá sẹ̀ ha tá a sẹ̀sì á ṣe yányán ni. àwọn eléyìí báyìí àtàbárùjì ó lè ṣẹlẹ̀ sí ẹni tó bójú yányán tó bo gbogbo ara ó sì lè ṣẹlẹ̀ sẹ́ni tí ò tiẹ̀ bo nǹkan kan tó jẹ́ pé ọkẹ̀fà sọ léra náà ni. àwọn tá ń pè ní àsáfírọ̀ àwọn tó jẹ́ pé sùfúrù ní tiwọn àwọn ni obìnrin tó bá fi ojú rẹ̀ lẹ̀ àti ọwọ́ rẹ̀ ìmọ̀ràtù sáfìrọ̀ ní àwọn eléyìí tẹ́ pé àlàyé sì ń bẹ lórí òun náà torí pé pé fìdí ń bẹ mi sọ pé tí ọba pàlejò bá dé tí wọ́n ni pé obìnrin mùsùlùmí ni gbogbo ògbà wọn ò ní ba onílé ngọ́lọ́wọ́ á di ẹni tó pé ìta rẹ̀ gbọ́lọ́mọ̀ pé bàbá alágbájá lé bàńlé tálá bàńlé bàbá alágbájá tálá bàńlé bàbá alágbájá à à ń bẹ lóǹkọ kọ̀ọ̀rẹ́ ọmọ dobìnrin kí wọ́n ọmọ dọkùnrin kẹ́wọ́n bá bẹ́nu ẹni tí ọmọ gba yìí pé ẹni tí obìnrin ti ń fira rẹ̀ jọ ọkùnrin ọkùnrin ti ń fira rẹ̀ jọ obìnrin ká sì wòye sí o àwọn tó fẹ́ bà tóbìnrin mùsùlùmí jẹ́ àwọn fẹ́ kẹ́ jáde káàkiri ni torí kó ọmọ sọ fún wọn pé ẹ́n èmi ò lè díjúmọ́lé ọmọ á díjúmọ́lé ọlọ́run ló sọ fún ọlọ́run ló pàṣẹ pé wọ́kọ́rùn-ún fi bùyú ti kùn ọlọ́run ní ẹ máa fìdí yín málé wala tabarrajna tabarrujal jahiliyatil ula ẹ má mọ̀ jáde jáde àwọn aláìmọ̀kan tàná àwọn tí ọmọ ntọ́kàn lọ́rùn wọn eléyìí ni àmì ẹlẹ́ẹ̀kejì tá a gbọ́dọ̀ lára obìnrin lára tabarruj náà gẹ pé ìyẹn tiẹ̀ jáde òde tọ́lẹ̀tọ́ lọ fẹ́ lọ gbàtọ́ jáde wọn lóró dẹ́dẹ́ lọ́sẹ̀ kí o gba ayé ọmọ ọ̀sọ́ ti ń bẹ lára rẹ̀ tó jẹ́ pé ọ̀sọ́ pín sí méjì ọ̀sọ́ àdámọ́ ń bẹ bákan náà ni ọ̀ṣọ́ yìí tó pé àwa la pè é sára ń bẹ eléyìí ló mú ọ̀rọ̀ wá láàrin àwọn onímọ̀ pé nígbà ní ká daṣọ gbogbo ọ̀ṣọ́ wa wala yubdina sinatahun ma zahara minha wọ́n wá ní a sáàmù pé ẹyin ojú obìnrin míì áìbọ̀ọ̀lù rẹ̀ tó ní ẹyin ojú rẹ̀ téèyàn bá ń wò láì tọ́jú láì fátíkè láì fi nǹkan kan sí láì létí ro ọkùnrin mi ó sì mọ̀ dà àbí imú ẹlòmíì àbí èjì ẹlòmíì àbí ahọ́n ẹlòmíì àbí bí fèsì rẹ̀ ṣe rí kátó àṣẹ pé ńgbà tó múra tẹ́tọ́ kàtíkè tó tún kàn kankan sẹ́ẹ̀ kẹ́ ọ kàn kankan síwájú ni wọ́n fi ní mo ti fi dáa jù òun náà ni pé mo dá nǹkan bò ó ká bò ó torí pé àmẹ́ni tí ó gbádùn àmẹ́ni tí ò ní gbádùn ìtọ́ wa dàbí rẹ̀ ní pé anabi sallallahu alayhi wa sallam náà àdìsí sallallahu tí ìmáàmù eh, abu daud ó tún wà nù eh, masabi àti àwọn ànábì jọ yé wa pé ìzà kharajatil mar'a nígbà tí obìnrin bá jáde ńlé tí ń jáde tí ń lòde min bayti zawjiha láti inú ilé ọkọ rẹ̀ muta'attira mutazayyina tó jẹ́ obìnrin tó wá lo perfume ànábì sallallahu alaihi wasallam gbogbo ọ̀sọ́ a rí pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ wàtà àti ẹ̀mọ́ lokimar tẹ́ ẹ bá lo gbòòrùn tán tẹ́ ẹ fi wá wò pé yẹtí tá a yìí olówó ńlá a wàá fi ìbòrùn wa ẹ wàá fi sí ẹ̀yìn etí yín kí ohun tẹ́ fi sí etí kó lè hàn ẹ tún ra sì gẹ́gẹ́ rẹ̀ nígbà àyà pẹ́kí pẹ́ńdáǹtì góòdì tẹ́ lò kóhun ní ó lè hàn àbí ohun tẹ́ ẹ wàá fi sọ́wọ́ ṣùgbọ́n tí bá ti ń jọ wọ àtọkọ rẹ̀ lẹ́ni. téèyàn bá ṣe bẹ́ẹ̀ ó fi pàfíìmù sára àbí kò tiẹ̀ jẹ́ pàfíìmù àwọn ìpara kẹ́mẹ́tẹ́ pé òórùn rẹ̀ gèé sẹ́gbẹ́ àwọn pàfíìmù kan tọ́wọ́ jẹ́ pé téèyàn bá ti kọjá báyìí wọ́n ti wò ó pé ah somebody is going sọmọ wa béèrè pé talẹ́ni tí ń lọ pé ìyá alágbájá ni àbí àwọn tó wọ̀ náà báyà bàtà ní ṣe kóńkó tí ọmọ pè yàn anabi sallallahu alaihi wasallam ní irú obìnrin yẹn anabi ní fa iya zaniya anabi ní ó ń sìn náà ni wọ́n máa wò pé a ṣé wọ́n dá mi dùbúlẹ̀ tí mo lájọṣepọ̀ pẹ̀lú ẹnìkan ni láà bó o ṣe bẹ́ẹ̀ náà wọ́n mọ̀ rìkọ́dù ẹ̀fọ́ sọ pé anabi sọ fún wa pé ojú méjèèjì mọ́ tí wàhálà òfin wá ṣẹlẹ̀ sí ọ inú sinna ẹ̀tọ́ wọ́n nìkan gbọ́bìn tí ọ̀lẹ́tọ̀ mú wọ́tọ̀ ń bobìnrin lọ́wọ́ wọ́n náà ń ṣe sinna lélẹ́yìí sinna prelim preliminary sinna náà lè tó ń ṣe yìí. àbíwọ̀tọ̀ tẹ̀ ń tẹ́tí rẹ̀ fi gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfàṣà tí ó di kára rẹ̀ ọmọ séèkì. kódà rí inú àdìsí mi tọ́ sọ pé irú obìnrin yẹn o tọ́ kú wọlé padà kúkú lọ́wọ́ jẹ́nẹ́bà kó tó kírun pé ó ń sìn náà ni wọ́n mọ̀ kọ́lẹ̀ pé ó ń sìn náà ni eléyìí ló fi jẹ́ pé ìròyìn ẹlẹ́ẹ̀kejì lára obìnrin mùsùlùmí ni pé àǹtẹ̀lìsímà bẹ́ẹ̀ ìtàhà òun náà ni pé kó fìdí málé rẹ̀ jẹ́jọ́ pọ̀pọ̀lọpọ̀ gba ilé ilé ilé ayé tẹ́ wá jáde àmì ipò ojóbìnrin mùsùlùmí dáadáa lélẹ́yìí bákan náà ni pé tọ́ba wá jáde pé nǹkan kí ó gbé ọ jáde allah taharuja kọ́mọ jáde ní jáde aláìlẹ́kọ̀ọ́ aláìfọ́lú ẹ̀kọ́ ẹ̀sìn eléyìí ni àmì ẹlẹ́ẹ̀kejì torí pé níbi ìfìdímálẹ̀ wa yìí ìbẹ̀ lórí wa o kódà a rí ẹnìkan náà àwọn sọ̀hàbíyá tó ń pè ní átíkà tẹ́ pé gbogbo ọkọ tó fẹ́ átíkà pátá gbogbo wọn kúkú sẹ́yìdì ni umaru fẹ́ ó fẹ́ abdullahi ibn subayr bẹ́ẹ̀ gbà tó fẹ́ abdullahi ibn subayr kọ́ yẹn ó wá mọ́ lọ mọ́sálásí lábẹ́ àdìsí pé ànábì sọ fún wa pé látẹ́múnà ó ìmá allah àmàsájìdàlá ẹ mọ́ kọ̀ fún àwọn obìnrin láti lọ mọ́sálásí gbà wọn bá làwọn fẹ́ lọ ó tún wọn pé tó ṣùgbọ́n ètò gbajúmọ̀ jù láyé ànẹ́bí sallallahu alaihi ni pé wọ́n ní àwọn ọ̀run tó jẹ́ bí ìrun àṣùbà àti ìrun ìṣá àwọn ọ̀run alẹ́ tó jẹ́ pé ọ̀yẹ̀yẹ̀ yìí sábà pọ̀ ni wọ́n sábà mọ́ lọ masjid jù. kírun kírun yóò gbà ìdá lọ́wọ́. yóò gbà ìdá lọ́wọ́ ọkọ̀ tọkọlẹ́ bá lọ bọ̀rọ̀ lọ kó kírun nu lére ọlọ́lá fún ọjọ́ mọ́sálásí lọ ló fi jẹ́ pé ẹ bùkátà káwọn òbí wọ́n lẹ́kọ̀ọ́ tó lẹ́ta ni ó kírun nu lé tí ọmọ fatia kọmọ gba àwọn nǹkan bí ó sì kí mọ́sálásí nẹ̀tẹ́lẹ̀ ó bùkátà kọmọ fatia sáré pé nǹkan ń ṣe wá láàrin àwùjọ wa sọkọ mọ̀ tíyàwó mọ̀ ọkọ ló bàjẹ́ níyàwó bàjẹ́ bàbá ló bàjẹ́ ìyá ló bàjẹ́ lọ́mọ bàjẹ́. ọ̀hún náà wá ń sọ fọ́kọ rẹ̀ pé tọ̀ ọlọ́fẹ̀hùn ṣùgbọ́n wọn mọ̀ lọ mọ́sálásí níbi ìròyìn ẹlẹ́ẹ̀kejì la wa o pé àǹtẹ̀lì sì mà bẹ́yìí tà á wala takharuji mùtàbárìjà wala takharuji mùtàbárìjà kò sì gbọ́dọ̀ jáde níjáde aláìlẹ́kọ̀ọ́. naam ọwọ́ ni ìyọ̀dá tó ń fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ni pé ìwọ ọkọ òun òun mọ̀ lọ mọ́sálásí kò sí tí ọkọ yẹn lọ́rùn dáadáa òkè àdìsá níbi ni àwọn kọ̀ fún obìnrin wa láti lọ mọ́sálásí báwo lòun ó ṣe ọkọ wa òkè òun ọ̀dọ́gbọ́n sí ni kò sí tẹ̀hún lọ́rùn tó ọwọ́ adijọ́ kan átíkà jáde ń lọ sí mọ́sálásí ọkọ wa ti jáde ṣáájú rẹ̀ nígbà tó ti sọ fún pé ń lọ mọ́sálásí wọn bá ṣe tán olóhùn ti gbọ́ wọ́n pè wọ́n jáde báyìí ọkọ lọ gọ lẹ́gbẹ̀ẹ́ kan lójú ọ̀nà níbi tọkọ gọ sí ọkọ jámbẹ̀ báyìí bẹ̀rẹ̀ ìyàwó yọ ọgbà kọjá ọwọ́ alẹ́ e nídìí ọfọwọ́ gba nídìí káwọ àwọn obìnrin rẹ bó ṣe gba nídìí báyìí obìnrin yẹn ọba mú eré ó ti mọ́sálásí dé báyìí wọ́n ń pèrún ẹlẹ́ẹ̀kejì àbódìjọ́ kejì tí wọ́n ń pèrún ọkọ bá ní báwo sọ ní lọ mọ́sálásí ni ó ní ìta ọ̀dà àwùjọ ti bàjẹ́ kọ̀fẹ́ bọkọ rẹ̀ nu jẹ́ pé wọ́n gbà mí nídìí lálẹ́ àná pé ìsìmẹ́ntọ́ gbà mí nídìí ọjọ́ pé náà ò ní dùn sí ìgbọ́kọ̀ náà ti mọ̀ pé nígbà ti trọ́ọ̀sì rẹ̀ ọwọ́ ní ìta ọ̀dà òun ọlọ́run ó kírun òun lé ẹjá wu ẹ̀kọ́ lára àwọn sọ̀hábà àtàwọn ìyàwó wọn kọ́dà àwọn àfáà mọ́ sọ pé nínú àkọọ́lẹ̀ pé gbogbo ẹni tó wá fẹ́ kúkú sẹ́yìn rí ọ̀fẹ́ átíkà gbogbo ọkọ tó fẹ́ láyé wọ́n ogun ẹ̀sìn ni. naam káfíńdì ibẹ̀ lóore wà fún wa kọ́dà ọlọ́run sọ fáwọn ìyàwó náà pé kọ́dà ẹ mọ ọyọ zakat ó túmọ̀ pé àwa tá a jẹ́ ọkọ ọkọ tó bá mọ pàtàkì ìyàwó ẹ̀ tó sì mọ pàtàkì ìgbésí ayé ara rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ọ wà á wo pé environment ibi tẹ́ ẹ wà bóyá lọ́rẹ́ǹtì ilé síbì kan ni àbí àbí àwùjọ kan lẹ́wà òwò owó ni ìyàwó rẹ̀ lè ṣe nínú ilé tó jẹ́ pé àwọn tí ń bẹ́ ń tọ́ ọmọ wa ba tí ó sì ní ba ìjẹ́ obìnrin mùsùlùmí rẹ̀ jẹ́ eléyìí ṣe nínú ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ náà lẹ́kọ̀ọ́ ayé tẹ́ ń pè ní elimu lectisod economics ẹ sọ pé ẹ wo pé ẹ bá fẹ́ dá òwò kan lẹ̀ kó wo environment tó wà lẹ́yìn environment tó wà tó bá ní capital tán yóò wá wo pé what to produce kí ni ohun tó wọ́n mọ̀ produce báwọn èèyàn and to whom àwọn wo ló wọ́n mọ̀ produce rẹ̀ fún. ni pé wọ́n náà wá wo kí ló wà suitable fún ìyàwó rẹ̀ lẹ́yìn environment ń bẹ torí pọ́lọ́ ní kóbìnrin ọyọ ṣàká iṣẹ́ ẹ̀sìn ọjọ́ pàápọ̀ àtọkùnrin àtobìnrin ni. ṣé ìyàwó tiẹ̀ tó wájẹ́ pé lẹ́yìn owó ọbẹ̀ kọ̀fọ́wọ́ rẹ̀ kawó fúnra rẹ̀ tí wọ́n wòye pé báwo lòun ní òṣè ní jẹ́ akúṣe obìnrin tẹ́kùnjọ́ tí ọba tólẹ̀ ẹ lè jọ ọ̀rẹ́ra yín lọ́wọ́ wọ́n sáwọ́ pé tí wọ́n bá ti ń lówó àṣìmọ́gi tí ọ̀kẹ́yìn ọ̀gbà o mélòó mélòó àwọn tó ti kú tí wọ́n ní wọ́n ní dúkìá débi pé ah, àwọn ẹ̀mọ́ pé alágbájá ah, lówó wàláì wọ́n bọ́ sálẹ̀ kìyàmà tán àwọn ìyàwó wọn sì ń ra ágò torí pé wọ́n ní àbọ̀rọ̀ ṣiṣẹ́ àpékí wọn náà máa bọ́kọ ìjà pé náà wọ́n ní ká ṣiṣẹ́ ọkọ rẹ ní ọ̀sọ̀rú iṣẹ́ tí ò ní bẹ̀sìn rẹ jẹ́ tó ń jẹ́ pé bọ́kọ rẹ bá ti ẹ̀ lọ kú tí ọ̀bá láwọn tí ó lu ẹ̀kọ́ pẹ̀lú dúkìá rẹ̀ ọlọ́run ó ti tu ọ́ ẹ fi wọ́n lẹ̀ fọlọ́run pé ẹ jókòó lógún ológún kéèsì yìí dàlù kìyàmà tó fi jẹ́ pé obìnrin ò wa àwọn ọmọ wa ara àmójútó eléyìí pé kóbìnrin ó fìdí málé rẹ̀ tí ọba sì jáde kọ́mọ́ jáde rẹ́gbẹ̀. eléyìí ní ìkìlọ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́ naam èyí tó tẹ̀lé tó jẹ́ lẹ́ẹ̀kẹta òun náà ni pé ha wọ́n ìdùn nọ́ọ̀sì hà gádùn bá sọ̀rọ̀ àwọn náà ni pé kóbìnrin ọmọ rẹ jù rẹ lẹ́yìn náà sọ́tún nùr wọ́n kú lilmuminati yagududna min absorihin pé tí ó bá jáde náà mọ́jọ̀mọ́ ilé kẹta lára obìnrin mùsùlùmí pé àti ẹ̀pàdé obìnrin mùsùlùmí ń ta àbí wọ́n jáde wọ́n lọ bí náwó ni wọ́n lọ bí kan obìnrin mùsùlùmí èèmọ́ ọ̀rẹ́jú kí gàùngàùngàùn tó yẹ kí gbogbo ọkùnrin tí ń kọjá lọ pátá gbogbo wọn ọ̀rẹ́ ń tọ́ yọkùn ọ̀rẹ́ ń tọ́ ga ó rí bọ̀dá tó pupa ó rí irun tó gẹ̀ ọmọ yìí tó kẹtàn omi mùsùlùmí ọ̀gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọyẹ kọ́mọ bẹ́ẹ̀ ń pé àyà lágbájá tẹ̀ rí wọn gbàtà ń lọ pé ìwò ké kọ́rẹ́ ojú rẹ̀ ńlẹ̀ kódà ìrẹ́jú lẹ́ ń bẹ láti inú ilé náà kó tó dé ta o torí pé àwọn kẹ́ńbẹ́ tẹ́kọ̀ wọn jáde wọ́n sì ń bẹnu ayé pàápàá jùlọ nígbà tí àwọn social media tó dé yìí obìnrin mi bí ṣe ń wọ facebook ní ń wọ google ní wọ gbogbo ẹ àwọn àwọn gbogbo àwọn tó ń jọ ń ṣe tó yẹ pé kódà yóò mọ wòwò kú lórí lórí social media níbo làṣẹ ọlọ́run bó ló fi sí èso obìnrin mùsùlùmí dáadáa yóò sì sọ ara rẹ̀ ìsọ́ra ẹni ni pé ká da gbogbo aṣọ gẹ̀rẹ̀jẹ̀ ká da àbora àìwọ̀sọ tí ọmọ fi ṣèpò ara wa hàn èyí tó yẹ pé yóò kó wa bá kódà obìnrin kò lẹ́tọ̀ọ́ fún wa nígbà tá a bá fẹ́ gbélé ọkọ tá a sì fẹ́ gbádùn ọkọ kò pé wọ́n ní kọ́fídáǹtì ọ̀rẹ́ ọkùnrin sẹ́kọ̀ yá ah, èmi àti ẹ̀ asábà ara wa kódà ní kí wọ́n lè yàwá o èèyàn fẹ́ gbélé ọkọ ni o tó pé yóò tìyàn lọ bí ṣìnà obìnrin mùsùlùmí èsè bẹ́ẹ̀ ló fi jẹ́ pé nínú ayé alukur'an náà nọ́sọ́tù nìsà ọlọ́run ní ayé àwọn obìnrin tá à ń sọ yìí wàlẹ́ mùtẹ́kì dáàtì àkàdáàn kìí sàwọn tí ọmọ ní ọ̀rẹ́ ọkùnrin boyfriend gẹ́gẹ́ bí ṣe ń sẹ̀ láwọn olú kẹfìrí lẹ́nu ọkọ rẹ̀ ń yálè òun ní oṣù kóun náà má lè tòun pé wọ́n kálukú àwọn tó ń gbádùn ara wọn ni kódà tá níbi táwùjọ bàjẹ́ dé ààrẹ ni tọkọ wọn gbé àlè lọ létí sì ń ba alájọṣepọ̀ tá lè ń pariwo tọ́wá ń pín ẹ ọkọ àwọn kó ṣe dáadáa ebí òun náà lọmọ ń tọ́wá wá ẹja wáyà abú káwọkọ ọbú irú ọmọ wo àtẹ̀kọ́wò làwọn lè fẹ́ kọ́ àwọn ọmọ tiwọn náà tí wọ́n bí lọ́kùnrin àbí lóbìnrin ọlọ́run sì ròyìn pé àwọn obìnrin dáadáa ta ní ọlọ́run ní kárẹ́júlẹ̀ ni àmì ẹlẹ́ẹ̀kẹta tá a fi mọ obìnrin rẹ yóò sì sọ ara rẹ yóò sọ abẹ́ rẹ ẹ̀yin ẹ̀wá já wò lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ń pera o tó bẹ̀ kí n kí ọ bọ́ rẹ̀ mu gbogbo èèyàn ní òrìkoro àyà bó o sì fẹ́ rẹ́ náà wọ́n dá àyà nǹkan àlejò fáwọn ọkùnrin bẹ́ẹ̀ ni ètò oṣù wọ̀ náà bọ́ọ̀bá kẹ́yìn sáwọn èèyàn àgbákò ni bọ́ọ̀bá tiẹ̀ wá gọ̀kadà ọjẹ́ tọkọ rẹ̀ àbọ̀tì ẹ̀ jẹ́ mi kò sí bó ṣe fẹ́ múra àbí ọtí ẹ obìnrin tiẹ̀ wá nà báyìí àfikún ọmọ rí ohun tí jẹ́ àwọn ọ̀ṣọ́ tó fi rọ̀ kiri ká ara rẹ̀ tó jẹ́ pé látàtijọ́ kódà àwọn ìyá wa nígbà tí ò tiẹ̀ ti sí pé ẹ̀ há gbajúmọ̀ báyìí àwọn apá aṣọ wọn àwọn bùbá wọn àrùpàṣọ bùbá lọ́pọ̀ bùbẹ̀ ní mọ́ jẹ́ àwọn ọ̀rọ̀ wọn náà yọ balẹ̀ dẹ́dẹ́ ni ìbòlẹ̀ yìí wà lẹ́ni àwọn àyà yìí náà àti jẹ́ káwọn ọmọ yìí ó kó bá wa náà káwùjọ ó kó bá wa sáájóbìnrin mùsùlùmí mọ́ kódà àwọn ògbòrúngbà náà tí ò tiẹ̀ tí ì jẹ́ pé ọ̀làjú pé ìmúra ẹ̀sìn ọgbàjúmọ̀ báyìí ká dá abòlẹ̀ gẹ̀rẹ̀jẹ̀ kó dé báyìí àwọn ògbòrò wọn èsè bòrùn tí wọ́n lò

bó bóra yọ hẹ bí o jẹ kọtọ kó bóra tẹ́lẹ̀ bó dúdú ni wọ́n dà mọ̀ ó funfun ni wọ́n dà mọ̀ béjìká rẹ̀ ṣe rí wọ́n mọ̀ ńbẹ̀ báyà rẹ̀ ṣe rí wọ́n mọ̀ ńbẹ̀. sóbìnrin mùsùlùmí ni wá báyìí àwa tá a fẹ́ wọn ṣé mùsùlùmí la fẹ́ mùsùlùmí dáadáa ṣé nkí ọmọ sàwa náà sáà sì fẹ́ kí nkí sàwọn ọmọ wa lọ́lọ́mùfẹ́ wa ni àwọn tó jẹ́ obìnrin tá à ń sọ hábìdọ́tù lè lọ́wọ́ ìbí bímọ àfisọ̀lá àwọn tó jẹ́ kí wọ́n mọ sọ kọ̀kọ̀ ńtọ́lọ̀ ní kí wọ́n sọ àti rí lónìí àwọn òbí ń jára wọn sí òwò tí wọ́n bá ń jà àìlójútì àwọn tí ò jára wọn sí òwò ń bẹ náà tó jẹ́ pé kìí ṣe pé tìjà àwọn kẹfì ń polówó ara wọn ni lérí àwọn ẹ̀rọ ayélujára ló jẹ́ pé ẹ mójútó àwọn ọmọ yín lóbìnrin ṣé wọn ò sínú àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ṣé mùsùlùmí ni wọ́n lóòótọ́ ẹ sọ wọn ní rukọ́yà ẹ sọ wọn ní kọ̀díjà ẹ sọ wọn láwọn orúkọ oríṣiríṣi orúkọ ẹ̀sìn ṣùgbọ́n sí orúkọ yẹn sọ̀rọ̀ wọn tó sì jẹ́ pé àwọn nǹkan yìí labọ̀dọ̀ nílára ilé ìlànà ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kílà pé gadu basor àti ibsul farj aw ibsul nafsiha òun náà ní mímọ mọ rẹjú kí gàùngàùn á sì dáàbò bo ara wa. ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní ibsul lizaniha min al-ghiba obìnrin mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ ahọ́n rẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀yìn àtòfófó. àrífáyà ti wá ọlọ́run kí àwọn ọkùnrin nílọ̀ ó ka àwọn obìnrin náà nílọ̀ ó ní ẹ mọ́ jẹrin ara yín wàlá yaktabu ba'dukum ba'dan ayuhibbu ahadukum ayyakula lahma akhihi maytan fakarihtumu. ẹ yé jẹrin ara yín ṣùgbọ́n lẹ́ni ńkọ́ kí ni ìpanu ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń pẹ́ lóbìnrin mùsùlùmí bọ́n bá tiẹ̀ lọ síbi ìnáwó ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni bọ́n bá wà lórí ìrìn àjò ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ lè ní ìfi ń sùn ní ń bá sùn ní ń bá jí ìwọ lọmọ gbogbo ògbésí ayé ilé ńlé òfófó iṣẹ́ rẹ ni kọ́ọ̀sì àkọ́kọ́ tó ṣe nìyí eléyìí ọba mu ọbọdọ̀ sí lára obìnrin mùsùlùmí òun sì làdánwò tọ́pọ̀ láàrin àwùjọ torí pé obìnrin mùsùlùmí ayàtọ̀ lọ́wọ́n bá fi ń pe olùgbàgbọ́ òdodo pé ìtẹ́kùlọ́ọ̀ à ẹ̀páyọ̀ ọlọ́wọ́n ọba Wakulu qulu qawlan sadidan ẹ sì máa sọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó dúró déédéé tẹ́ lè dúró tì tí ti ń sọ̀rọ̀ dáadáa òfófó òsí lọ́rọ̀ so ẹ̀gẹ̀ òsí ń bẹ èébú òsí ń bẹ ọ̀rọ̀ yìí òsí ń bẹ bẹ́ẹ̀ bá fẹ́ là yẹn nù àwọn ọ̀sẹ̀ yín kọ̀ọ̀kan yuslih lakum a'malakum yàtọ̀ sí pé àwọn onímọ̀ ní la ilaha illallah ó túmọ̀ rẹ̀ àtàwọn ọ̀rọ̀ rí ọ̀rọ̀ rí ọ̀rọ̀ rí wa yaghfir lakum dhunubakum ọlọ́run bó túmọ̀ ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín fún yín torí o wa man yuti Allaha wa rasulahu ẹ ti máa ń tẹ̀lé àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run ni pé kó ṣọ́ ahọ́n rẹ̀ níbi òfófó àtọ̀rọ̀ ẹ̀yìn tí ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run àṣẹ ànẹ́bì ni pé mọ́ ẹ̀yìn mọ́ fún àwọn èèyàn ó ní faqad faaza irú ẹni bẹ́ẹ̀ ti jèrè ńláńlá ọlọ́run kò sí gbọ́ gbogbo ẹni tó bá jẹ́ kọ̀dáàt àwọn nàmáàmù olófòfó èèyàn ọlọ́rọ̀ èèyàn níbi ní oníwà àlùjànnà eléyìí wàá gbẹ̀kọ́ ṣé kò ní wọ̀ rárá ní àyíbáwo àwọn onímọ̀ ni eléyìí ń bi táwọn hawariji ṣubú sí ni tí gbogbo ẹ̀ṣẹ̀ ńlá wọ́n ti fi sọ àwọn yẹn di kèfèrí wọ́n ní rọ́ o yọ wà àlùjànnà ṣùgbọ́n kò ní wọ̀ ọ́ ní àkọ́kọ́ yọ kọ́kọ́ wọ nẹ́kọ́ tó wà àlùjànnà bí bá ti bá àdìsí yìí lónìí yẹn tọ́lọ́wọ́n bá dáríjì bọ́tà Allah subhanahu wa ta'ala bá dáríjì tọ́ ó kú oríire torí kò wọ́n yakfur máa dúnà ṣírkì liman yasha kò gbogbo tó bá ti yẹ lẹ́yìn ìmọ̀rọ̀gún pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run wọ́n ṣàforíjì rẹ̀ fún yàn wa sakara Allahu juhudakum wa sa'yakum àtẹ̀yìn náà náà ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin lélẹ́yìí ìròyìn ẹlẹ́ẹ̀ka àwọn tábọ̀rọ̀ lára obìnrin tápẹ̀ lóbìnrin mùsùlùmí òun náà ni pé hifsu zamu aha àwọn hifsu zamu iha òun náà ni pé kó ṣọ́ etí rẹ̀ ánilẹ̀gì náà ọkàn olówó báyìí kọ́mọ̀ mọ̀ gbọ́ orin àwọn orin tí wọ́n ń lo orin iṣẹ́ orin sí àtàwọn ẹ̀wẹ̀ àwọn àwàdà tó lè báyé ẹni jẹ́ àtàwọn ohun tó jọrú bẹ́ẹ̀ torí pé lẹ́yìn ní bákẹ̀bọ̀ kan nú gbogbo àwọn àhímà wa mẹ́rẹ̀ẹ̀rin Imam Malik tá a mọ̀ pariwo à ń tẹ̀lé West Africa àti gbogbo àwọn yòókù gbogbo ọlọ́dọ̀ wọn pátá haramu ni orin tẹ́ ẹ bá ti ń lùlù sí yàtọ̀ sí ìtẹ́sìn yọ́ọ̀lẹ̀ pé láàrin àwọn obìnrin gbà tí wọ́n bá ń sin obìnrin ẹgbẹ́ wọn lọ́lé ọkọ láàrin ara wọn tó jẹ́ pé dùfù tí wọ́n mọ̀ lù kèése lù tó lè sọ̀rọ̀ wọ́n ní máa lẹ́jẹ̀lẹ̀ àjí ìlú làhà bó ti wá ní oṣù náà tìrìmìsì àtàwọn míì. ṣùgbọ́n a rí torí pé àwọn ulama udulal àwọn aṣọ nínú náà ń bẹ láàrin àwùjọ tó pé kọ́dọ̀ àwọn náà lórin táwọn ọmọ gbọ́ ẹnìkan ń ṣe ohun tí ọ̀dà àti òtúmọ̀ kó ti dẹ̀tọ̀ pé ẹ obìnrin kan náà ń ṣe báyìí ẹnìkan náà ń ṣe báyìí ẹ báwọn kan náà ń ṣe báyìí kódà irú eléyìí ní kó bẹ́ẹ̀ lómi níjọ́ kan ẹnìkan bá pé ìgbà tó fẹ́ dáná ọba ní à tẹ́ ń sọ fáwọn yẹn pé ká mọ sálámù sí ara lásán ni àfa yín gẹ tí mo sọ fún yín báyìí báyìí kìíní àbá rẹ ṣe pé lórí bọ́ọ̀lù ní ìbọn tẹ́lẹ̀ àbá rẹ ṣe fẹ́ à mo ní kò sì fẹ́ rà foríjì ọlọ́run tí ò fi bọ́ sálì kìámà. ìwọ́n sọ fẹ́ nìyẹn gbọ́n tó bá yípa àfa àtẹ sọ ní tẹ̀ ń sọ ìtọ́ bá tiẹ̀ kò sé tọ́ba tọ́ba ṣe sótúmọ̀ kó ti dẹ̀tọ́ ọ̀dà àwọn àfa àkẹ́mbẹ tí wọ́n mutí sọ́tì ti da àwọn àfa àkẹ́mbẹ tí wọ́n ń ṣe sìnẹ́ sótúmọ̀ kó bàtà àfa àti ń ṣe sìnẹ́ da ẹ mọ̀ pé àdẹ́wò tara tiẹ̀ èṣù tí ó ti gbàjọba àgbésí ayé ẹ̀ tí wọ́n ní wàá fẹ́ kí sùwọ́n darí ayé rẹ̀ ni àmì ti dákọ rẹ̀ àti Allah àti Rasul lọ́lọ́run wí tí lágbájá bá ti takọ̀ àti ọlọ́run ẹ̀dà àdọ́rin rẹ̀ ọlọ́run ẹ̀ nuwallihi ma tawalla wa nuslihi jahannam wa sa'at masira tọ́ba lò ní dáadáa tí wọ́n ní fẹ́ fìtínà òní falẹ̀ yẹ azari alladhina yukhallifuna an amrihi an tusibahum fitnatun tí wọ́n ní fẹ́ kí fìtínà ọ̀sẹ̀lẹ̀ sí ọ àbí ìyá ẹlẹ́ta ìlérò ni pé nínú masabi ahnaf ni malikiya ni safiya ni anabila ni ìwọ lórí yàtọ̀ sí ìta aṣọ àbí ọmọ rẹ̀ ń ké ọwọ́ ń dáwákà fún ọlọ́run méjèèjì rí ọ̀sẹ̀ ní tí ọmọ pé sí ọmọ pọ̀ ọlọ́run méjì ń jèrè ọmọ ká tó bímọ ká tó fún un lọ́yàn gbogbo àwọn eléyìí kò sí ohun tó burú ń bí àwọn wákà tó lulu sí o sì wà níbi àyè tó ọmọ díhùn tẹ́kọ̀kùnrin kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ máa wò pé ha fàyẹ́ ti máa ò lẹ́dí fi kọ́lì bí ha òun ní eléyìí bẹ́ẹ̀ àníbi tí ẹ̀ wá ti parí ọ̀rọ̀ ó ní àwọn kẹ́ ń bọ̀ tí ọmọ tí ó dé ní kẹyìn ayé o ní àwọn ọjọ́ mi wọ́n mọ̀ sọ pé aṣọ àríìrí tọ́jú èèwọ̀ fọkùnrin wọ́n pẹ́ tọ́ni fáwọn wọ́n kọ́ tí wọ́n pẹ́ tọ́ni wọ́n mọ̀ pé ló kọ́ tí èso kọ rẹ̀ àti alẹ́mọ̀ azif aago ni gòjé ni jìtá ni gbogbo ẹ̀ pátá lọ́dọ̀ wọn báyìí irinṣẹ́ sìn ni wọ́n pẹ́ sìn ni lọ́fà àtọ́jú jẹ́ pé láyé àtijọ́ ẹ̀yin bàbá wa yìí náà ìjájọ ro gbogbo mọ́sálásílẹ̀ mọ́ kọ́ sí ṣùgbọ́n gbàtà dẹ́wò ti dé pé dákẹ́lù àti ariwo mọ́sálásílẹ̀ dé yìí lónìí ńkọ́ inú mọ́sálásí báyìí jó ń sọ ni bàtẹ́nì kí wọ́n tiẹ̀ mú wọ́pọ̀ tẹ́ kọ́rọ̀ yẹn lágbára díẹ̀ ọlẹ́yìn tẹ́ máa ń sọ pé orin dánú ẹ̀sìn tẹ́ bá ti pèrún tẹ́kọ́ tó dàsùkọ́ tẹ́ gbẹ̀rún tó yẹn ẹgbórin sí ẹgbórin sí ẹ mọ pílẹ̀ orin mọ́sálásí yín wútí ọba bá mu ọba mu ẹ mọ̀ àdéhùn lóde lọ́fẹ́ jókòó ti wá mùsùlùmí obìnrin mùsùlùmí wa gbọ́ orin nǹkan ọ̀nà ẹ̀sọ́ ọjọ́kùnrin tọ́ba ẹ̀kọ́ ohun tọ́lọ́run ó bí ọ́lá kìí àmàlùkù bá lọ sí darí ìyàwó rẹ̀ nulẹ̀ ìyàwó rẹ̀ gbogbo orin pátá nínú ilé ni gbogbo orí rẹ̀ orin ni ló fi jẹ́ pé ṣàtìmọ̀ pé inú tí wọ́n dá wàhálà lẹ̀ ni pé nkọrin bú mi nkọrin bú mi ẹ̀rọ pé iṣẹ́ obìnrin ni so eléyìí ọ̀lẹ́tọ̀ kódà wọ́n jẹ́ oyé wa pé ẹni tí bá ti mọ́ gbọ́ orin tọba jóbìnrin mùsùlùmí tó ń gbọ́ orin tọfẹ́ tọba pàátì tọba fẹ́ jóbìnrin mùsùlùmí tọba wa ń gbọ́ àdáwò mẹ́ta ó jókòó tì alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé kọ̀tí àtùn wà wáṣà bẹ́yìn náà owó bẹ́yìn náà wá ìdàl ahad jíjá ògégé ọ̀sẹ̀ láàrin ìwà àtọba ọlọ́run ọba adẹ́dà tó dá ọ àti páyún ẹlẹ́ẹ̀kejì ni pé òní nífẹ̀ẹ́ alukùránì mọ́ àtìrántí ọlọ́run abádísà níbi òní fẹ́ gbọ́ ọ̀rọ̀ àwọn tí nǹkan ò yé tí wọ́n lè mọ sọ pé àdísì lẹ́ran kankan mọ́ kùránì lélẹ́yìí tí wọ́n mọ̀ pé ànábì sọ pé ọlọ́run fún mi lálùkùránì àti mọ̀rẹ́ ní kéjì rẹ̀ tó ìsún sọ pé iná náà nàzánà ẹ̀díkọ̀rọ̀ iná láhùlà àbìzún tí wọ́n bá kẹ́kọ̀ọ́ yẹn jú wọ́n mọ̀ pé ìsọ́tí ń bẹ bálùkùránì ọ yàtọ̀ díẹ̀ ṣùgbọ́n lọ́n sọ àdìsí ànábì náà sallallahu alayhi wa sallam ni fẹ́ gbọ́ àdìsí òní fẹ́ gbọ́ kuraani kódà òní fẹ́ gbọ́ ìtì àwọn obìnrin ń tọ́ ọmọ sọ ni pé ẹ eh, irú àwọn ní ti lọ́kọ sírù rẹ̀ mọ́ àwọn ọkùnrin bẹ́ẹ̀ ni àdánwò ẹlẹ́ẹ̀kejì tí ó jókòó ti ẹni tí máa mọ́ gbọ́ orin lélẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé ọlọ́run ọba ó ṣe sínú àlìjẹ́nà ọtí kìí sọ títà mú táàmù ọ̀sẹ̀ gbọ̀nsẹ̀ sára àní mú ká kọlu ọkọ̀ àní mú kámọ́ mọ̀nà ilé kámọ́ hún rírà kódà fún Ibn Qayyim wọ́n gbé e wá nígbà tí wọ́n sọ pé yà khaybatal àdánù la tata'awwadi bilazazatil awtari wal aidan inú nù níyà wọn ṣùgbọ́n àkókò ti lọ alimọ́lẹ̀ ká kàtúndínlẹ̀ torí pé nínú ọgbà àlìjẹ́nà ó ní kánàgàmáàtì bẹ́ẹ̀ àwùzán inú nù níyà àfàwà Ibn Qayyim tó inú gbádùn tá a gbà torí pé gbogbo oríkì ara ni ó gbádùn inú gbádùn tàjẹ́ náà ni pé ohun tó dùn lára àkọ́kọ́ nu ohun tó dùn ni pé a fetí wa gbọ́ sálámọ̀ Allah subhanahu wa ta'ala sọlọ́ngẹ́jọ́ mm. sálámọ̀ sí wa inú ohun tó dùn ti mẹ́lá jẹ́ náà ààrí ọlọ́run rí mala ainu rahat àfojú wa gẹ́ ní ọlọ́run ọba tó dá wa gẹ́gẹ́ bá a ṣe ń wo òṣùpá ọjọ́ kẹrìnlá bẹ́ẹ̀ bá ti wá ẹlẹ́ẹ̀kẹfà nínú ìròyìn táàrí lára obìnrin mùsùlùmí òun náà ni pé ìkìtìrọ́ọ̀mù zawj wọ̀lkìyàmù bí hákìhì òun náà ni pé yóò mọ pọ́n ọkọ rẹ̀ lé yóò sì mọ dúró ti gbogbo àwọn ọwọ́ ọkọ rẹ̀ kò ní fìkàrà rè kódà kọ́kọ́ yóò jẹ́ni tóun ò péwọ́ tiẹ̀ òun gbọ́ àgbọ́yé ayé àpé ọlọ́run ọba ní àwọn tí ọmọ fi dáadáa san àìda tí ọmọ wa fi bẹ́lọ̀ kọ́kọ́ lọ́n kó yí ipò tó túmọ̀ kó ọ̀tọ́kọ̀ rẹ̀ ọ̀gbọ́n rẹ̀ sí ọ lẹ́nu tí wọ́n náà wá ń ṣe pátipàti ó ń ṣe pálapàla ọ̀fàtúnṣe ò sì fẹ́ gbádùn ọkọ torí tọ́lọ̀ sọ fún wa ni pé idfa billati iya ahsan òun ju àìdá sí ọ wọ́n máa fi dáadáa máa fi rọ́pò rẹ̀ fún o tọ́ ọ bá ti ń ṣe bẹ́ẹ̀ fa idha alladhi baynaka wa baynahu adawa ka'annahu mm. waliyyun amin wa ma yulaqaha illa alladhina sabaru wa ma yulaqaha illa dhu adhin azim ọlọ́run ní ẹni tí yóò wo sáìdì rẹ tẹ́lẹ̀ sọ pa ọ́ tí ó bá ń ṣe dáadáa ọpọlọ rẹ̀ ọ̀nà ilé ẹ padà wá di ọ̀rẹ́ ayò ọlọ́run ṣùgbọ́n kò sẹ́ni tí ó gbarú eléyìí tí ó fẹ́ tí ó mú un lò àfẹn tó nípìn lọ́dọ̀ òun ọlọ́run àwọn tó ní sùúrù tí màá yíyà òun ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wọn. ìròyìn ẹlẹ́ẹ̀kẹfà iná ìlélẹ̀ ìpè àmọ̀ bọ̀wọ̀ ọkọ wa tábàlà tẹ̀ fẹ́ yà sí ìbọ̀wọ̀ ọkọ nípa bímọ pé sáàkẹ̀mọ̀ pé ló kọ just anyhow láàrin àwùjọ mi táwọn yẹn pọ̀ ẹ̀kọ́ wà mí eléyìí náà àá pọ̀pọ̀ ẹni léni kódà àwọn sọ̀hábìyàt wọ́n ní bí ọba làwọn mọ́ tìrìtì àwọn ọkọ àwọn kódà ara wọn ti ń pako fún àwọn ràkúnmí ọkọ wọn so bíi asmau àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé wọ́n bàbàrà ọkọ wọn débi pé lẹ́yìn rẹ̀ allahu akbar òun rẹ̀ ni pé a sì lóyún ọ̀kẹ́jú àti kí báwọn ọkọ owó sì mọ nísìmí látọ̀dọ̀ wa ní abẹ́ ẹlẹ́ẹ̀kẹfà yẹn náà a sì mọ ọ̀tẹ̀ láti nígbà tí bá ti ń ṣe àṣẹ ọlọ́run lànà sọ fún wa pé innal marha nígbà tí obìnrin o ìzásọ̀ lẹ́tí khamsaha tí máa ń kírun wákàtí máa ra àrùn rẹ̀ wọ̀sọ́ màtísáàrọ̀ ha tí sì ń gba àwẹ̀ rọmọdánì rẹ̀ déédéé wọ àtọ́ àti sáwọ́jà ha ti ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ náà dákàlà ti jannata rọ́bì ha yóò wà àlìjẹ́nà ọlọ́run ọba rẹ̀ eléyìí ní ròyìn ẹlẹ́ẹ̀kẹfà lábẹ́ tọ́ àtò sáwọ́jì yìí a rè pé àkókò wa ó ti lọ òun náà ni pé àmọ̀ rẹ̀ ní sọ́kọ wa àmọ̀ múra dáadáa sí tí wàhálà bá dé àjẹntí ọmọ tuntun ẹ̀mí rẹ̀ pé ẹja àti ní mọ la wàhálà bọ̀ ọlọ́run ní potipa rẹ̀ fil infact níbi a sì mọ sọkọ wa ń gbàtà sí nílé wọ ma yatakallam nígbà tọkọ wa bá ń sọ̀rọ̀ àwọn ò ni àfàwọn Darda ó ní ohun tó mọ fi sọ́ọ̀fù problem ńlẹ̀ òun nìyẹn tíyàwó òun bá ń bí tí máa ń sọ̀rọ̀ òun tó ní máa ń sọ̀rọ̀ òun ní ala islam ọmọ tá a àmọ̀ rẹ̀ lórí islam wà ádámì mukhalifatihi fíìmà ya'mur àtọ̀ wá dúró pé àní mọ́ yapa àṣẹ rẹ̀ nígbà tó ṣẹlẹ̀ ọba ti takọ̀ àṣẹ ọlọ́run eléyìí ni àmì ẹlẹ́ẹ̀kẹfà tó jẹ́ pé ó súnmọ́ pé ibi tá a dùn ó sílé nìyí torí pé wù wá ká ka mẹ́wẹ̀ẹ́ wá ká sì mú àpẹẹrẹ wá obìnrin kan tó yẹ pé ẹ fẹ́ rí gbogbo mẹ́wẹ̀ẹ́ wá yìí lára rẹ̀ nínú àwọn ìyàwó àwọn sọ̀hábà tó ti lọ kọ́lọ̀ kó tú àwọn obìnrin wá sí ó sì tú àwọn ọkùnrin náà sí ọmọ jẹ́ ajẹ́pọ̀ wà láàjẹsẹ́ ìtọ́ni tí ò ní jẹ́ àwọn obìnrin ojóbìnrin mùsùlùmí láàrin àwùjọ so níbi tí a dúró lẹ́ni nì so bí àwọn níláhi. jazakumullahu khairan ọlọ́run ìyàwó tèmi ìyàwó tẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa náà àti àwọn ìyàwó olùbánisọ̀rọ̀ wa náà ọlọ́run dákun bá ní ṣe wọ́n ní àwọn obìnrin rẹ̀ ọlọ́run wá sàwọn náà lọ́kọ gidi torí pé bàbá tí ì bá ṣe anabi ibrahim kò lè bírú ismail lọ́mọ ọlọ́run mọ́sálásí àánú nìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí a ti sọ malama abdulwasi abu wọ́n ní ní ẹ̀bá àdójúkọ ilé búrẹ́dì alubarika ní alubarika area nílùú sakínbẹ̀wò náà ni so pé ẹni tó bá jẹ́ pòun ló lówó yẹn kó pèsè 83 wọn zero eight zero fifty seven fourteen eighty three eighty three fifty seven fourteen eighty three eighty three. lórí ọ̀rọ̀ owó tí wọ́n rí yìí bí ẹ̀sìn a sì rí pé lọ́wọ́lọ́wọ́ ní rúbù dínà bóyá nineteen thousand plus wọ́n ní irú bẹ́ẹ̀ àá fi lọ kódà bá a ṣe fi ń lọ ìtọ́ba yẹ kó wọ́n bá náwó láti fi lọ tẹ́ni ẹ bá padà wá wọ́n yọ ohun tó fi àná nínú owó rẹ̀ wọ́n sì gbé fún ayé he nǹkan ó ní nǹkan tó sì ní wọ́ọ̀tì káwọ́ pé ah, ọlọ́run ti bá mi ṣe èṣù ní tẹ̀ ọ́ èyí tí ọba ní òun ni ohun tá a wò pé bóyá a bá fi ẹ̀kẹ́ bàbá yà lè ló tà tiẹ̀ níta ní ti lọ bí ẹ̀sìn ti kọ́ wa ni ó tún mọ̀ pé ìhe nǹkan tún lẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn ara ẹ̀kọ́ tí a fẹ́ kí ọmọ jẹ́ lára wa láwùjọ ni. jazakumullahu khairan fanfa náà wa ta níbi èrè àbí kejì láti bi àwọn olùmọ̀ kó tó di pé a kú lórí afẹ́fẹ́ zero nine zero seventy seven seventy one eighteen eighty one zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ zero eight zero seventy five seventy seven eighteen eighty one nígbà tí a sì retí pẹ̀yìn yẹn wa nílé kí ọlọ́run kọ́mọ́ sí rọmọdán ilé yìí ní àṣemọ fẹ́nìkọ̀ọ̀kan wa láyé àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí tí wọ́n ti kú bá sọ síwájú ọlọ́run bá ní ṣàforíjì fẹ́nìkọ̀ọ̀kan wa náà ẹ ti wà pẹ̀lú wa. salamu alaykum. waaleykum salaam orúkọ yín sọ fún mi. ìyá muritala ní sọ̀rọ̀ látọ̀gbọ̀rọ̀. náà mi yín mà. hello. náà mi yín. hello. Ah, ojú òpó ni ó ń ṣe báwọn kí ọlọ́run kó dà kó láàánú ẹnì kọ̀ọ̀kan wa náà nígbà tí a ti ń retí pé àwọn èèyàn wa sí náà àmọ̀rìtì kí ọlọ́run kó mọ́sálá ìsàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kó mọ́jú kí dúkìá ẹnì kọ̀ọ̀kan wa kó wọ mi náà. Àwọn àlékún àmọ́tòlá. Àlékún sàlámù àtàlàkàtù. Fẹ́tò àpáìsì. Orúkọ yín bí tẹ́tí ń pè. Ìbéèrè yín mà. Ìbéèrè mi lọ báyìí ni wípé tá a bá ń kírun pé àbámu bá ń ka fátíà. ǹjẹ́ a lè mọ ká tẹ̀lé ìmáàmù ní àbí báwo. èyí tí ó dọ́gba ẹ sọ kejì náà ah, padà kó ti rebete èyí tó dọ́gba táwa sì gbára lé òun náà ni pé tó jẹ́ pé ó múni jáde kúrò nínú ìfàǹfà ó sì fi lọ́kàn balẹ̀ ni pé ka yálà fatiha àtiwá náà ní ìta ní ọmọ ọgbọ́n ní etí wa pàápàá jùlọ tí ò ní jẹ́ pé eléyìí ni ọgbọ́wọ́ sókè náà ọ̀rọ̀ tí àwọn onímọ̀ mú wá tí àwọn ẹ̀dì fara mọ́ta wà ń sọ náà Allahu alam. aleykum salaam orúkọ yín gbẹdẹ kí n pè. orúkọ mi ni ẹ ti ọmọ lára láti kì í sí. náà ìbéèrè yín. nípa àwọn ìwé tí ẹ ní àwọn tí wọ́n bá ń fẹ́ mo béèrè náà ni mo béèrè. lọ́wọ́ báyìí kò sí nílẹ̀ báyìí tọ́ba délẹ̀ á gbọ́ tá a sọ̀rọ̀ náà ọlọ́run ìwé Isnu Muslim ni wọ́n béèrè àwọn táwa tún fẹ́ fáwọn èèyàn àbá nílé àbálù kùrán torí pé àwọn èèyàn ti ń béèrè inú wa sì ń dùn pé ohun tá a ti hálẹ́rì ètò yìí ti lé ní three hundred copies fáwọn èèyàn tí wọ́n sì ń lò tí wọ́n sàǹfààní ń gbogbo tá a bá ti rẹ́lẹ̀ fáwọn èèyàn tá a fi kú àmọ̀ gbẹ̀sẹ̀ lọ ni tá a bá tó dàlù kí àmọ̀ ẹ̀sìn wa kò dúró náà. àwọn aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. tí èyàn bá ka orúkọ yín bí tẹ́tí ń pè. ni náà mi bèrè ka fati àtàn jẹ́ níbi jẹ́ẹ́jẹ́ tí màá mú àwa ní òfin wù wá a lè fi le ṣùgbọ́n tọ́ba jẹ́ pé níbi tí màá mú sókè tó ń kà yẹn láàmú títí táwọn ti jẹun wọ́n ti ṣe jámù láàrin àdísì tó ní pé kìrá àmáàmù kìrá yín ni wọ́n kẹ́ni ẹmọ tẹ́tí sí súra yòókù mi ti máa ń kéwú sókè ṣùgbọ́n mi kéwú jẹ́jẹ́ bẹ́ẹ̀ bá ké fáti àyín tán ẹ̀yin náà fi súra lé. aleykum salaam wa rahmatulah orúkọ yín bí tẹ́tí ń pè. lórí àwa náà sì láti tètè. náà ìbéèrè yín mà. náà ìbéèrè mi ni pé àwọn kan sọ pé tó bá dijọ́ ọ̀gbìn ìdè àrùkẹ́ ọmọ pé àwọn mùsùlùmí tó bá wọ ní wọn ní mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló gbére tí wọ́n bá wà díẹ̀ nínú náà yẹn tó bá padà yá wọn ò dára padà sínú àlùjẹ́ náà ẹgbọ́n tó bẹ́ẹ̀ ni. a ti sọ bẹ́ẹ̀ náà lánàá tó ti sọ bẹ́ẹ̀ lénìí pé kò sí ẹni tó gbàgbọ́ ń bẹ lẹ́mìí la ilaha illallah tí ó gbèrè sínú náà ṣùgbọ́n kò sórí ire fún yẹn pé àwọn kébé wọn wọ ní wọn padà wà aljanna tó ká gbìyànjú ká wà aljanna láti pilẹ̀ sódìye bó ṣe jẹ́ ni wọ́n sọ yẹn. bẹ́ẹ̀ni láì subhanahu títí ọ̀la tí a tún mọ fi pàdé tí a bá ní ìbéèrè kan àbí kejì láti béèrè nígbà tí a ti fẹ́ jáde lórí ètò zero eight one eighty seven ninety nine sixty one eighty nine zero eight one eighty seven ninety nine sixty one eighty nine subhanakallahumma wa bihamdika sharan la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الهك ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء